اللهم صل وسلم على عبدك ونبيك محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين أما بعد السلام عليكم ورحمة الله وبركاته إليني تسواجو على أي أما حديث wà nù wé 200 golden hadith from the messenger of Allah صلى الله عليه وآله وسلم ti abdulmalik mujahid tó kọ ilé ìtẹ̀wé darussalam ti orílẹ̀-èdè saudi arabia ló gbé jáde hadith tá ń ṣàlàyé bọ̀ ní hadith ẹlẹ́ẹ̀kẹrìndínlọ́gọ́rùn-ún hadith number ninety six tí òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sọ pé ẹ jìnnà sí àwọn apanirun méje kan nígbà tí sọ báyìí wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ kí làwọn náà ẹlẹ́ẹ̀kejì tó dárúkọ òun ni asẹ́hẹ̀rù tá a mọ̀ sí idán tàbí àṣàsí òun là ń ṣàlàyé ẹ̀ lọ́wọ́ a ti ṣàlàyé kí ni jẹ́ dán tàbí àṣàsí àṣàlàyé gbogbo ẹ̀ abádébi àwọn ojú ọ̀nà tí àwọn tó ń ṣe iṣẹ́ burúkú yìí ń lò láti fi súnmọ́ àwọn ẹ̀mí tí wọ́n ń lò tàbí láti fi máa darí wọn ní àwọn àlìjànú. No lónìí nínú tíra tí a ti ń gbé ọ̀rọ̀ yìí yẹ̀wò nìyẹn asọ́rí mulibatar fi tasọ́dì lè sáhẹ̀rọ̀ tilẹ̀ aṣọ́rọ̀ àti ẹ̀tí ìtumọ̀ àkòrí owó orúkọ tí a gan tí lárúbá ń pè ní asọ́rímù alibatar ó ní ìdá genegene ìdá tó mú bérebére fi tasọ́dì níbi máa gbógun tì tàbí ìdojújakọ asáárọ̀ àwọn alásàsí àwọn ológun àwọn òpìdán al-ashrar tí wọ́n jẹ́ ẹ̀dá burúkú àfáà tó kọ tírà náà ni wahid abdulsalam baali sheikh wahid abdulsalam baali alfasl khamis. Uh, ó ń ṣàlàyé fún wa ó ní nípa ní òní nípa hukmu sihiri fil islam hukmu sihiri fil islam kí ni ìdájọ́ kásà sí yàn gan nínú islam kí ni ìdájọ́ ẹ̀ àfààní hukmu sahiri fi sharia àti islamiyya alákọ̀ọ́kọ́ ni ìdájọ́ ẹni tó ń sàṣìyàn nínú sharia islam. islam àfààní kọ́ọ̀lá lè ìmáàmù Malik rahimahullahu ta'ala ìmáàmù Malik kọlọ̀mbà níyọnu sí olùsọ pé asáhìrù lẹ́dí ya'malu sihra walam ya'mal dhalika lahu ghayruhu wa masalu lẹ́dí kọ́ọ̀lá Allahu tabaraka wa ta'ala fi kìtàbíhi walaqad alimu. لمن اشتراه ما له في الآخرة من خلاقه فأرى أن يقتل إذا عمل ذلك هو نفسه أفاني إمام مالك رحمه الله رحمة واسعة bọ́lá ẹgbẹ́ ní èdè lábáwá alimam malik gan ló bá mu jù ló ti di tó gbajúgbajà lẹ́nu wa kápẹ́ ní imam malik ìyẹn yóò máa bẹ lábẹ́ nǹkan kan tá à ń pè ní ilmu lugha al-ijtimai sociolinguistic ẹ̀rí ọ̀rọ̀ yẹn ti di táwọn èèyàn lò Imam Malik Imam Malik àní káwọn sọ pé Al-Imam Malik Imam Malik sọ wípé asahir ẹ̀rí ẹni tó ń sàṣìyàn yìí tó ń sàṣìyàn yìí alladhi ya'malu sihra tó ń lo idán tá a ti ṣàlàyé ìtumọ̀ idán tá a gbà lérò bí àṣàṣì ìyẹn tó ń lo àǹjànú àti àwọn èdè tá a mọ̀ bí ọ̀fọ̀ ògèdè yìí wàlàm ya'mal dhalika lahu ghayruhu hmm? kìí ṣe pé ẹlòmíì ló ṣe fún òun gangan ló ń ṣe huwa mathalu alladhi qala Allahu tabaraka wa ta'ala fi kitabi ẹni yẹn dàbí àpèjúwe ntọ́lọ́wọ́n ọba alekeola sọ nínú tírà rẹ̀ nínú alukur'an nínú suratul baqara lọ́lọ́run ti sọ̀rọ̀ náà pé wàlàkọ́dì alimu lámẹ́nìṣtàrọ́ọ̀hù wàlàkọ́dì alimu lámẹ́nìṣtàrọ́ọ̀hù máa láhù fi àkhírọ́tì min khalaq ọlọ́run ọba alekeola nígbà tó ń sọ. So, nípa àwọn òpìdán lẹ́yìn tí ànábì wa Suleiman yẹn ní àwọn tí wọ́n ń ṣàṣeyàn àwọn tí wọ́n ń lo àlìjànú lẹ́yìn ìgbà tí ànábì wa Suleiman alẹ́ isalam tó ti kúrò láyé tí wọ́n wá ń dá àdápa irọ́ mọ́ ànábì Suleiman wípé idán ló lò tó fi ń ṣe àwọn ètò tó ṣe ọlọ́run bá lékè ọlá wa sọ nínú súra ẹlẹ́ẹ̀kejì àyà kejìlélọ́gọ́rùn-ún súra àyà one hundred and two ọlọ́run ní wọ́n tẹ́bẹ̀rù mẹ́tẹ́tìlù ṣe àti kí n tiẹ̀ mú láti ẹsẹ̀ ọgọ́rùn mm, láti àyà one hundred láti àyà ọgọ́rùn-ún <clears throat> ọlọ́run sọ̀rọ̀ nípa àwọn Yẹhudi <clears throat> ọlọ́run ní awa kullama ahadu ahadan nabadahu fariqun minhum ó wá lè jẹ́ pé nígbàkigbà tí wọ́n bá ṣe májẹ̀mú kan fariqun minhum ìjọ kan nínú wọn na bàdáwò wọn ó pààtì àdéhùn tí wọn bọ Ọlọ́run ṣe tí wọn bá wọn nábì Ọlọ́run wọn ṣe wọn ó pààtì wọn ní tẹ̀lé bal aktharuhum la yu'minun ọ̀rọ̀ sì ti ní pé tàbí ká sọ pé ṣùgbọ́n àwọn tó pọ̀ jù nù wọn ò nígbàgbọ́ òdodo ọlọ́run wa ni walamma ja'ahum rasulun min indillah nígbà tí ó wá dé bá àwọn òjíṣẹ́ kan látọ̀dọ̀ ọlọ́run yẹn ni wa muhammad sallallahu alayhi wa alayhi wa sallam lima èyí tó ń bẹ lọ́wọ́ àwọn yẹ̀wúdí àti nàṣọ́rọ́ ò tó dé náà àti Hmm? ọlọ́ọ̀bá ní musaddiqun ànábì jẹ́rìí sípò dòdò ní ọ̀dọ̀ ọlọ́run ló ti wá. nọ́bàdàn fariqun minal ladina utul kitaba ìgbà náà ni apá kan nínú àwọn tá a fún ti ní tírà nọ́bàdà kitaballahi wọ́n gbé ọlọ́run jù ka annahum la ya'lamu bí ẹni pé wọn ò ní mọ̀ pé ah, kùránì yọ ọ̀dọ̀ ọlọ́run ni wọ́n mọ̀ wò kọ́dọ̀ ọlọ́run ló jíṣẹ́ ti wá o wọ́n sì mọ̀ pé kùránì ọ̀rọ̀ ọlọ́run ni wọ́n wá pa á tí wọ́n gbé jùlẹ̀ wọ́n ẹ̀yìn ọlọ́wà ni kàkà tí wọ́n fi wá tẹ̀lé tí wọ́n tẹ̀lé súnà ànàbì àwọn àtàwọn wọ́n ń tẹ̀lé nǹkan tí àwọn shayatin àwọn èṣù tí wọ́n ká mọ́ múlíkì suleiman ìjọba suleiman tí wọ́n ká mọ́ lẹ́wọ́ ìyẹn ni pé wọ́n lọ ń ṣàfitì nǹkan tó jẹ́ pé àwọn èṣù àwọn àlìjáná ló gbé kalẹ̀ wọ́n lọ ń sọ pé ànábì suleiman ló gbé kalẹ̀ nǹkan yìí sì ní ṣíríkù ni ìwà orogún pẹ̀lú ọlọ́run ni torí pé ẹ máa pe nǹkan mi yàtọ̀ sọ́lọ́ tẹ bá rántí náà bẹ́ẹ̀ ni wọ́n ṣe fún ànábì Musa wọ́n ń pe ìwé kan ní seven books of Moses ìwé méje ti Musa ẹni tó bá gbọ́ yóò rò pé àwọn agbára ẹni ànábì Musa ló ń gbà náà tó fi borí àwọn ọ̀tá rẹ̀ rárá o ìwé àwọn èṣù àti àwọn èlèṣù ni irú ẹ̀ náà ni wọ́n ń sọ yìí fún Suleiman ọlọ́ni wa máa káfàárọ̀ Suleiman gbogbo tí wọ́n ń sọ yìí irọ́ ni o Suleiman ò ṣe o wàlàkínà ṣayàtìnà káfàárù àwọn èṣù ni wọ́n ṣàìgbàgbọ́ ti wọ́n yu'allimuna an-nasa tí wọ́n wá ń lọ ń kọ́ àwọn ènìyàn ní idán táǹpì lásán sí ọ̀fọ̀ ògidì àyájọ́ nǹkan kan yìí wàmà bíbábílà harut àwa marus àti àwọn tí a sọ̀kalẹ̀ fún àwọn mọ̀láìkà méjèèjì tí ń jẹ́ harut àti marut ní ìlú kan tá à ń pè ní bábélì ọlọ́run ní wàmà yóò alìmọ́ni min ahadin bẹ́ẹ̀ sì ni àwọn méjèèjì kò ní fi idán yìí kọ́ ẹnikẹ́ni hàtáyà kúùlà àyàfi káwọn méjèèjì kọkọ sọ fún tọ̀hún ṣáájú kí wọ́n tó kọ pé innama nahnu fitna àdánwò làwọn méjèèjì jẹ́ yìí o fala takfur tó ní ẹ mọ́ ṣá ìgbàgbọ́ o ìtumọ̀ ẹ̀ pé ẹ má lọ náà yìí o ẹ̀ o ẹ̀ dà láìgbàgbọ́ o ọlọ́wà ní fayata alẹ́múnà àwọn nítorí náà wọ́n wá ń lọ ń kọ́ lọ́dọ̀ àwọn méjèèjì yìí máa yufarriquna bihi bayna al-mar'i wa zawjihi nǹkan tí wọ́n fi máa ṣe òpinya tàbí ìpinya láàrin ọkọ àtìyàwó ọ̀la ń pè ní firaku ṣàfiraku sí nìsín ọ̀sán kan òru kan lọ́kọ àtìyàwó gbójú agán síra wọn ọkọ ó fàdáyọ ìyàwó náà ó fa pọ́npọ́ tàbí kó fa ọmọ odó yóò kàn lé síra wọn ni. Hmm? wa ma hum bidarrina bihi min ahadin ọlọ́ni ṣùgbọ́n o tó ń ti bá a ṣe sọ pé wọ́n ń lo agbára yìí o kò sí ìnira kan tàbí ìpalára kan tí wọ́n lè fi kan ẹnikẹ́ni nínú ẹ̀dá illa bi idnillah àyàfi pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run. wa yata'allamuna ma yaduruhum ọlọ́run ní ní tí wọ́n ń kọ́ yìí in tí ó kó nira bá wọn ni tí ó kópa lára bá wọn ni wàhálà yàǹfà òun kò lè ṣe wọn láǹfààní kò lè wúlò fún wa ọlọ́run tó tẹ̀síwájú wàhálà kọ̀dì àìlèmù gbogbo wọn ni wọ́n sì ti màmọ̀ dájú pé lámọ̀ní ṣàrọ̀ ẹni tó bá ra nǹkan yìí tó lọ kọ lọ́dọ̀ wọn tó lọ ń rà hmm. ọlọ́run ni mẹ́lá òfin àkàrà tìmí kọ̀ọ̀lá kọ̀ọ̀ kò ní sí ìpín oríire kankan fúnrú ẹni bẹ́ẹ̀ fil akhira níjọ́ gbèǹde min kholakin subhanallah èyí tó wù kó kéré mọ nínú oríire òní kan níjọ́ gbèǹde wàlá bí sàmẹ ṣàrọ òbí hi àǹfùsà ó sì burú ní ohun tí wọ́n ta ẹ̀mí wọn tí wọ́n wá lọ fira yìí láòkàánú yàrá lẹmọ ìbáṣepẹ wọ́n mọ̀ ni ibi tí àáfàá mú wá lẹ́rìí ń bẹ òun náà ni ọ̀rọ̀ tọ́lọ̀ ń sọ pé walaqad alimu laman ishtara wọ́n má mọ̀ dájú pé àbí ní pàápàá wọ́n mọ̀ pé laman ishtara ẹ̀ ń bá rà kò ní sí fún onítàn fil akhirah ní ọjọ́ gbèǹde níjọ́ kàí min khalaqa ìpín oríire kankan ìpín oníkànwọ́n imam alimam malik wa tẹ̀síwájú pé fàárọ̀ anyukutala ìdá amìlà dáàlìkà uwa nafsuhu onítòun wá rí ni pé ẹni tó bá ń sàṣìyàn fún rẹ̀ òun ló ń sàṣìyàn kì í ṣe kó bẹ́yàn lọ́wọ́ ẹ̀ irú ẹni bẹ́ẹ̀ kí wọ́n pa òun tó bá ṣẹ̀rí àmú tí wọ́n bá gbá mú tí wọ́n sì fìdí rẹ̀ múlẹ̀ pé olóògùn ni alásàásì ni onídàáni ẹlẹ́ẹ̀kejì àfáàní kọ́lá ibnu kùdàmà àfáàwá ibnu kùdàmà rahimahullah rahmatan wọn àsìn àfáàgbà tó kọ tíra tààmù sí alimugini oní wàhádù sáhìrì alkọtùlù ìdájọ́ tí ń bẹ fún òpìdán ẹni tí ń sàṣìyàn òní pípa روي ذلك عن عمر وعثمان بن عفان وابن عمر وحفصة ó ní agba eléyìí wá wọ́n ti gba eléyìí wá lọ́dọ̀ àfàwà Umar àrólé kejì lẹ́yìn ànábìnú àfàwà Usman ọmọ Affan àrólé kẹta lẹ́yìn ànábì wabna Umar ibnu Umar ni ọmọ àfàwà Umar ti ṣe àrólé kejì lẹ́yìn ànábì òun náà wà láyé gbà ànábì o wà Hafsa ìyàwó ànábì ní Hafsa wà Jundab bùnà Abdullahi sàbí kan ní Jundab bùnà Abdullahi wà Jundab bùnà Ka'abin àtẹ̀ntà adárúkọ wà Qais bùnà Sa'adin wà Umar bùnà Abdulaziz bẹ́ẹ̀ náà ni Umar bùnà Abdulaziz ń tẹ ohun yìí ṣe sàbí o hmm? tábìlì wà wà qawlu Abi Hanifata wà Malikin ó lọ́rọ̀ tá tó ń sọ yìí náà lọ́rọ̀ tí abu hanifa alimam abu hanifa sọ òun náà ni alimam malik sọ yẹ́sì pé alimam malik àti mú ọ̀rọ̀ wọn wálẹ̀ kan àfáàní tá a bá lọ wọnú tíra almuwatta tá bàbá wa máa ń pè ní mú àtà ní kitabul uqul báàbù ma ja'a fil ghila was sihr ọ̀rọ̀ kẹta tá a fà sọ nípa ìdájọ́ tí ń bẹ fún idán nínú Islam àbí èyí tó ń bẹ fún òpìdán kan nínú Sharia ó ní ọ̀rọ̀ tí àáfàá wa alimam al-Qurtubi rahimahullah rahmatan wasi'a tó kọ tó sọ alimam Qurtubi òun ló kọ tí a kàn tá à ń pè ní jami'ul ahkam quran hmm, tafsiri Qur'an bíi ogún ìdí ni ó ní ikhtalafa al-fuqaha fi hukmi sahir ẹnu àwọn àáfàá onífíkíwò kò lórí ìdájọ́ òpìdán alimuslimi wàdìmíyì èyí tó jẹ́ mùsùlùmí nù wọn ni o àbí èyí tó jẹ́ pé nasara tàbí yẹ̀wùdí ṣùgbọ́n ó ń gbé inú ìlú islam ní abẹ́ ààbò islam tó wá ń san owó kan tá à ń pè ní alijizia àwọn ìbò ń pè potas owó ìdáàbòbò fún ilẹ̀ Islam. fàdáhàbà Malikun alimọ̀ Malik ìlà anàlì mùsùlùmá àwọn lọ bíi pé tí mùsùlùmí kan ìdá sáhàrọ̀ bí nàfsì yìí tó ń fúnra ara rẹ̀ bá ń sa idán tó ń gbògèdè tó ń pọ̀fọ̀ tó ń ṣàṣìyàn bí kàlámì yakunu kufran pẹ̀lú àwọn gbólóhùn kan tó yẹ pé gbólóhùn yìí ìṣe kèfèrí ni bóyá tí ń pè bẹ́ẹ̀ ń pè nǹkan mí yàtọ̀ sọ́lọ́run pàjánù yókùtàlù ìdájọ́ rẹ̀ ni kí wọ́n pa ọ́ wàhálà ayọ̀s tàtà kódà ò ní sọ pé kó lọ túbà pé ká filẹ̀ rárá o wàhálà tó kù bá lu táwọ̀ bàtú a ò ní gba túbà ìtọ́ba ah, òun ò tiẹ̀ mọ́ òun ti túbà لأنه أمر يستسر به كالصنديق والزاني torí pé n tó ń ṣe yẹn nǹkan táwọn èèyàn máa ń ni gẹ́gẹ́ bí ìṣe sìndíkù tí wọ́n pè ń sìndíkù ni ìṣe kẹfìrí sọ́lọ̀ náà ni wazani àtẹ̀ntò zindik olùṣe kẹfìrí sọ́lọ̀ àwọn wàlẹ̀ annalọ́ha ta'ala àti pé ọlọ́run bá àlekè ọlá sáàmà síhìrọ̀ kò fúrọ́n ó pe idán pípa tàbí àṣàṣì ṣíṣe ó pè ní ìṣe kẹfìrí bẹ̀kọ́ òlè é pẹ̀lú ọ̀rọ̀ tọ́lọ́run bá sọ àti kàálẹ̀ ìkànnù súra ẹlẹ́ẹ̀kejì àyà kejìlélọ́gọ́rùn-ún súra tú àyàwá òtù oh ó ní ọlọ́run sọ pé wàá má alẹ́ mọ́ ẹni mìn àhàdẹ́ àwọn mẹ̀láìkà méjèèjì yóò ní fi ìmọ̀ yìí mọ ẹnikẹ́ni hàtà àyàfi yakula kí wọ́n kọ́ sọ pé innama nahnu fitna àdánwò làwa jẹ́ fún yín lọ́rùn wa wá láti dán yín wò ni o ká lè mọ ẹni tí ń sin lọ́n tòótọ́ èyí tí mo fi kún pé ká lè mẹnu tí ń sin lọ́n ní àlàyé ni o àtẹ̀lé tó jẹ́ pé òun fúnra ẹ̀ lẹ́bọ̀ ni tòrẹ́sẹ̀ ẹran ti dàpọ̀ mọ́ èrò fálẹ̀ tẹ́kùrù ẹ má ṣe kẹfìrí o yẹn pé tẹ́ fẹ́ kọ́ yìí ó sọ yín di kẹfìrí ìyẹn ni àfàwà alukurtubi ló ń ṣàlàyé ńbẹ wípé àfàwà Málíkì sọ bẹ́ẹ̀ pé Ọlọ́run ti sọ pé kẹfìrí ni iṣẹ́ iṣẹ́ iṣẹ́ yẹn kúfùrù ni iṣẹ́ kẹfìrí ni torí náà lọ́dọ̀ tiwọn kí wọ́n pa ni bíkọ́ọ̀lì wàhùwà kọ́ọ̀lù Ahmada bunni Hanbali wọn lọ́rọ̀ iná ni alimam ahmed ọmọ àǹbàlì sọ wọn á bí saur àti imam abu saur wa isahakọ wa shafi'i àtàfà wa isahak àti shafi wa abu hanifa náà làbú hanifa sọ ṣùgbọ́n àwọn afá wa wahid abdul wahid ibn abdulsalam baali afá tó kọ tíra tí à ń ṣe mùláhàzọ̀ kan ìyẹn ni pé wọ́n ṣe. Uh, àkíyèsí kékeré kan nú ọ̀rọ̀ ti wọn ni ní kadakol wọn ni bí eh, imam al-Qurtubi ṣe sọ nìyẹn walmashur ṣùgbọ́n èyí tó gbajúmọ̀ ali látọ̀dọ̀ imam ni pé anahula kọtla sahiri bí mujarodi sahiri lọ́dọ̀ tiẹ̀ kò gbà pé ká pa ìdájọ́ ẹni tó sàṣìyàn ní ká pa nítorí ipò kan sàṣìyàn nìkan ọwọ́ kó sàṣìyàn kò tí ì tó kápá ìnáma yuktalu kisoson nkọtàlà biseheri i ṣùgbọ́n o tó bá yẹ pé idán tó ṣàṣìyàn yẹn pa onítọ̀hún yẹn á pa ní ti ìgbẹ̀san nàkọ́láwọ̀ àyìn ibùnú lè mọ́ndìrì wà pẹ̀lú afáwa ibùnú lè mọ́ndìrì àwọn ni wọ́n gbọ́rọ̀ níwá látọ̀dọ̀ àtàwọn ni wọ́n nìyẹn ló gbajúmọ̀ pé kákan ṣàṣìyàn nìkan ò tí ì tó ń tá a pa sí àyàfi kó jẹ́ pé idán yẹn pa onítọ̀hún pípa tá a wá pa ń jẹ́ kẹsọ́s tọ́lọ́n quran tá a mọ̀ sí ẹ̀san gbígbà wàkọ́lá ibn al-mundiri afáwa alimam ibn al-mundiri rahim allah rahmatan wasi'a kọlọmba ni yọnu sáwọn náà àwọn tá ń dákọ ni wọ́n ń pè ní jurist ní ṣẹ̀ríà àwọn onímọ̀ fíkì tí wọ́n mọ̀ nípa àti fún tẹ̀dọ̀ ẹ̀sìn wọ́n wá ń sọ kí ni ìdájọ́ ẹ̀ ni wọ́n fi ń ṣàlàyé tó rẹ́ lómìnira àwọn wò là ń dakọ̀ tí ò bá mọ̀ àwọn ọ̀jọ̀gbọ́n ìjìnlẹ̀ ẹ̀sìn nu. mo ní ìdá akọ́rọ̀rọ̀ jùlọ bí anna usaharo bí kalamin yakunu kufron. ó ní nígbà tí ẹnìkan bá gbà wípé òun sa idán pẹ̀lú àwọn gbólóhùn kan tó ṣe pé gbólóhùn yìí ò ìṣekèfèrí ti wà ń bẹ̀ wájàbà kọ́tùlù mo ti ṣàlàyé àwọn gbólóhùn táwọn èèyàn máa ń sọ láti fi ṣe dán bó ṣe jẹ́ kúfúrú àti ṣírík ọ̀ràn èèyàn ní pípa rẹ̀ o inlam yatub tí ò bá ti túbà wàkàdá àlìkà bẹ́ẹ̀ gẹ́gẹ́ náà ni pípa lọ̀rọ̀ rẹ̀ ó jà sínú ṣẹ̀ríà law thabbatat bí ìyá àlè bayyinatun wa wasafat al bayyinatu kalaman yakunu kufra. Mm tí a bá rí ó bá ti rinlẹ̀ tẹ́rì dúró wípé ẹni yìí ń sọ àwọn gbólóhùn kan tó jẹ́ gbólóhùn tó gbé èèyàn kúrò ní Islam níbi tó ti ń ṣe kíni níbi tó ti ń sàdáhùn mo rò pé ó ti yé. وإن كان الكلام الذي ذكر أنه سحر به ليس بكفر لم يجوز kọ́tìlóhù tó yẹ pé gbólóhùn tó sọ jáde yẹn jẹ́ gbólóhùn kèfèrí ìdájọ́ ẹ̀ ní kí wọ́n panu ṣẹ̀rẹ̀ à ṣùgbọ́n tí gbólóhùn yẹn ò bá gbé èèyàn kúrò ní Islam ṣùgbọ́n ó fi sàásì èèyàn náà kò tọ́ka pa fàyínkáná àhàdáfà fílímù sórí jìnnà yàtọ̀ tó jìbùlì kì sọ̀ọ̀sọ̀ ìtúsọ̀ mìíràn nǹkanà àmàdàdàlẹ̀ wọ́n ní ṣùgbọ́n tó yẹ pé ṣẹlẹ̀ sí ẹni tó sàṣìhùn jìnnáyà ọ̀ràn kan tó ṣe pé ọ̀ràn yẹn ó fa kágbẹ̀sán torí alikisọ́ọ̀sì gbẹ̀sán nu ṣẹ̀ríà ọlọ́run sọnù Quran alẹ́ anfo bèlè anfi ẹ̀ ń bá géèyàn ni wọ́n á gé mú tiẹ̀ náà wàlẹ̀ ódónà bèlè ódíní ẹ̀ ń bá géèyàn létí àgìdì tiẹ̀ náà ẹ̀rí wàsínú bìsínì ẹni bá yọ eyín èèyàn náà á yọ tiẹ̀ kódà ẹni bá fọyàn jù ayé ni àfọ̀jù tiẹ̀ náà di ìyẹn ni wọ́n ń pè ní kisos ó ní ikú tó sọ mí ni á gbẹ̀san lára ẹni yẹn nǹkan àná àmà dàdálì tó bá yẹ pé ó mọ̀ ọ́n mọ̀ ṣe ni ò tó fojú lẹ̀ ṣe mo rò pé à ń fọkàn bá kí ni ìrírí pé mo máa ń farabalẹ̀ ṣàlàyé ẹ̀ mi ò kánjú. kánà mímọ́ la kisos ọ̀fíì fàfíì díyàtú dàlíkì ṣùgbọ́n tó yẹ pé ọ̀ràn tó dá látara wípé ó sàsì yẹn kìí ṣe èyí tí ìgbẹ̀san wà fún nínú ṣẹ̀ríà pé nǹkan yẹn ni ká ṣe fún fàfi ìdíyàtò dalek yóò san owó kan tá à ń pè ní díyà owó ẹ̀jẹ̀ ni nínú ṣẹ̀ríà mi nílé ya lọ́bẹ̀ torí yóò tún gba àsìkò anábì ti ṣàlàyé pátápátá tó bá ṣe pé àní gbẹ̀san ó bá géèyàn nímú yọ̀yàn léyìn ó kán eegun ẹfọn hà àbí ẹfọn ta rẹ̀ àbí eegun bíi ọrùn àbí ìka rẹ̀ ló kán àbí ń lo gé gbogbo ẹ̀ pátá ló ti ní iye tó wọ̀n nínú ṣẹ̀ríà kí páwọn afọwọsẹ forí rò níbo ló ó kàn nìtàn ó ti ní iye tó wọ̀n nínú ṣẹ̀ríà ojúgun ló ti dá oníye tó ó gé lọ́wọ́ oníye tó wọ̀n nínú ṣẹ̀ríà Ọlọ́run ṣàlùwà ẹlẹ́ẹ̀karùn-ún àfáà ni kọ́lá al-Hafiz ibn Kathir àfáà wa alhafiz ibn kathir rahimahullah ta'ala ó ní wákọ̀dí tàdálà bí kọ́ọ̀lìhì ta'ala ọ̀rọ̀ tí wàá bá ń sọ lẹ́ẹ̀kan yẹn wà ní tafsir Qurtubi ó ní ọlọ́run bá àwọn ti ṣe ẹ̀ wọ́n mẹ́rin wá pẹ̀lú ọ̀rọ̀ tọ́lọ́run sọ pé wàláwo anahum amanu wattaqaw bá ṣe pé wọ́n gbàgbọ́ àwọn yahudi àtàwọn nasara tí wọ́n sì ṣe kíni tí wọ́n bẹ̀rù ọlọ́run ọba ni nínú aya tí mò ń ka lẹ́ẹ̀kan ṣe àpé mo ka aya hundred àti one hundred and one ọgọ́rùn àti ọ̀kànlélọ́gọ́rùn àti ọgọ́rùn-ún àti méjì kẹtàlélọ́gọ́rùn-ún rẹ̀ tí wọ́n lọ kọ́ iná yìí ìbá ṣe pé wọ́n nígbàgbọ́ òdodo ni wàtàkọ̀ tí wọ́n sì páyà ọlọ́run lámàṣúbà tó ń mìíràn ìdílà ẹ̀kọ́ ìròyìn dájúdájú màṣúbà tó ń mìíràn ìdílà ẹ̀san tí wọ́n rí gbà látọ̀dọ̀ lọ́kọ́ ẹ̀rù ló sì lóore o ní ìbá dára jù fún wọn o láàkànú yàálàmù láàkànú yàálàmù ìbá ṣe pé wọ́n mọ̀ bẹ́ẹ̀ ni. Afa wa ní ọ̀rọ̀ tọ́lọ́run sọ pé tó wáyé pé wọ́n gbàgbọ́ ni tí wọ́n sì páyà ọlọ́run ó ti fi hàn yí pé wọ́n ní ẹ̀rí táwọn tí mọ̀ndá àbàyèlà takfiri sáhìr àwọn tó sọ pé gbogbo òpìdán pátá gbogbo alásàsí pátákì fèrè ni wọ́n ò ní wọ́n mú wa torí pọ́lọ̀ ní tó bá ṣe pé wọ́n gbàgbọ́ ni tí wọ́n sì bẹ̀rù ọlọ́run ó fi hàn pé ìdàkejì ẹ̀rẹ̀ mọ̀ fún mùkọ́láfà ni pé àùláìláàyò pinnu hmm, òun nígbàgbọ́ òní kàmọ́húwà rìwáyà tún anil imam ahmed àti kálẹ̀ kan náà ní ibùn kẹsìrì tó ń sọ yẹri kan ní ń sọ gẹ́gẹ́ bó ṣe wá látọ̀dọ̀ alimam ahmed buna ambal wàtọ̀ ifáàtì mina salaf àtàpá kan nú àwọn afá àgbà tí wọ́n ń tẹ̀lé ojú ọ̀nà wọn tí wọ́n bá ti ní àwọn tó ṣe é pé tí wọ́n wọ́n ó sì fún nítumọ̀ níbàámu pẹ̀lú súnà àti àgbọ́yé àwọn tí Kùrán àti súnà ṣojú wọn sọ̀kalẹ̀ ọ̀nà làwọn sọ̀hábà àwọn là ń pè ní as-salaf wọn láwọn kan sọ pé bal ọ̀rọ̀ rí bẹ́ẹ̀ la yakfur kò yẹ kó ṣe kẹfìrí wàlàkín àwọn tó sọ pé kẹfìrí ẹ̀rí tiwọn nínú Kùránì tí mú wá o ṣùgbọ́n àwọn tó ní òṣè kẹfìrí ààrẹ rí tiwọn ó ní wàlẹ́ẹ̀kìn ṣùgbọ́n hádùú dọ́rùbù ọ̀nùkì àwọn náà ní tó ń tipa wọn ò ní pè ń pè fèrè wọn ìdájọ́ rẹ̀ náà ní kí wọ́n bẹ lórí. lima rọwa ṣàfẹ́yú wa ahmadu torí tí imam ṣàfi àti imam ahmadu gbà kọ́ láwọn méjèèjì ní akhbarona sufiyan sufiyan wa afáwa ibnu uyayna pé an bóni dinar látọ̀dọ̀ àfàwà amúrò bóni dinar àná oní ni wọ́n ń pè ní isnad hmm? citing your authority references ìpè kókàn mú wá kówó kìhàn a fẹ́ tọpasẹ̀ ọ̀rọ̀ yìí anáwó sami a bajala, ẹnìkan tá à ń pè ní bàjáàlà bónà abada yakul ẹnìyẹn ń sọ wípé kátàbà Umar bọ́nà al àfàwà Umar ọmọ Al-Khattab ó kọ ìwé sí àwọn orílẹ̀-èdè Islam tàbáwọn ìlú tó wà lábẹ́ àṣẹ rẹ̀ nígbà tí ẹ pé anekutulu kula sahirin wa sahira ẹ pa gbogbo àwọn alásàsí lọ́kùnrin àtàlásàsí lóbìnrin gbogbo àwọn òpìdán lọ́kùnrin àtàwọn òpìdán lóbìnrin gbogbo àti ńlá ìjànú lọ́kùnrin àtàwọn tí ń lò lóbìnrin kọlù àfáà táǹpé ní bàjálà yìí ó wá ní fakọtálínà sàlásà sàwáhìrì a sì pa àwọn òpìdá mẹ́ta kan àwọn alásàsì mẹ́ta kan ọ̀rọ̀ yẹn ó ní kọ́lá awakọ̀dé akhraja al-Bukhari yú fi sahihi Imam Bukhari ti gbà ánú sahihi rẹ̀ mo ti wò ó lónìí ó wà nù ah, Musnad Imam Ahmed. wọ́n ni ó sọ̀hí pẹ̀lú májẹ̀mú ti imam al-bukhari kọ́ọ̀lá wàhákàdà sọ́hà ana hafsata ummul mu'minin ẹ̀rí kọ́ lọ́n ti ń padà ó ní bẹ́ẹ̀ ló lálàáfíà pé ìyàwó ànábì tá à ń pè ní hafsọ ìyá ìgbọ̀ngbọ̀gbọ̀ òdodo saharot a jariyatun laha fa amarot biha fakutilat ọmọ ọ̀dọ̀ rẹ̀ obìnrin kan náà sàṣìyà wa hafsọ si awa sàṣìyàn tuntun ìyàwó ànábì ni wọ́n tún lọ sàṣìhùn o ìgbà tí wọ́n mú ń tọ̀hún fa àmọ̀rọ̀ ó sì pàṣẹ fakútì làwọn pa ọmọbìnrin yẹn torí pé ó ti ṣe kẹfìrí. kọ́lá alimam ahmed alimam ahmed ní sọ́ha an salasati min ashabi nabi ó rinlẹ̀ látọ̀dọ̀ àwọn mẹ́ta náà àwọn sábà nabi fi kọ́tìlì sáhìd pé n táwọn náà dálẹ́jọ́ òní pé ká kí wọn ò pa ni bó ṣe wà nù tafsiri ibnu kathiri ni. àfáwa ni qala al-hafiz ibnu hajari rahimahullahu ta'ala àfáwa hafiz ibnu hajar àwọn ni wa inda maliki anna hukma sahiri hukmu zindiki fala tukbalu tawbatuhu ìdájọ́ òpìdán náà nìdájọ́ zindiki kìfèrí tí ò tiẹ̀ gbà fala tukbalu tawbatuhu kò ní ah, àwọn tó bá wọn ò ní gbà wàyókùtàlù hadan wọ́n wàá pa ní ti dájọ́ pé hadu ni ó ṣe fún wọn pa ìdá sábàtà àlè ìdálẹ̀ tó bá ti fẹsẹ̀ tó bá ti rinlẹ̀ bẹ́ẹ̀ tá a fi díẹ̀ múlẹ̀ wípé ó pinna ni wábìí kọ́lá ahmed ẹni tí màmá ahmed náà sọnù wàkọ́lá ṣàfẹ́rì ìmáàmù wa ṣàfẹ́rì àwọn ni láàyò kùtàlù wọn kúkú nípa ìlà ìnà ìtàrọ̀fà àyàfi tó bá jẹ́wọ́ ànáwó kọ́tàlá bí sẹ́rí kó ń pààyàn pẹ̀lú dáyẹn fayokta lóbi àwà pàgbàna ẹ̀rí kọ́rọ̀ Imam Ṣàfi nìkan ló yàtọ̀ òun náà ò ní kí wọ́n mọ̀ pa ó ní ṣùgbọ́n tí náà tó assassin bá ti lè ṣokùnfà kú òun náà ti jẹ̀bi ikú nìyẹn àwọn yòókù ní ó ṣokùnfà kú o kò ṣokùnfà kú o ó ti jẹ̀bi ikú wallahu alam afáàní al-khulasa eré fi ọ̀rọ̀ ni pé wòyà tádọ̀hù mí mẹ́mẹ́rọ ó ní yóò tàn mọ́lẹ̀ àbó hàn nínú gbogbo tá a ti kà láti nǹkan bí ọgbọ̀n ṣẹ́jú lébi ọgbọ̀n ṣẹ́jú sẹ́yìn. anna jumhuro lulama pé àwọn tó pọ̀ jù nínú àwọn àfa yakulu nabi kotli sahir yìí táwọn sọ ni pé ẹni tó bá ti jó pìtàn ẹni tó bá já ẹni tí ń lálejànú ìdájọ́ ẹni tá a bá mú lọ ilé ẹjọ́ tó sì jẹ̀bi ọ̀ràn náà pípa ni ilà ṣàfẹ́yì àyàfi alimam ṣàfihì nìkan rahimahullah kọlọmba níyọnu sí fayakul òun sọ wípé láyókútálù àní pawò ilá ìdàkọ́tálà bí sèhìrìhì àyàfi dágbé iná tàbá sàṣì tó sàṣì yàn yẹn pààyàn fayókútálù kì sọ̀ọ̀sọ̀ a wà á pa ní nígbẹ̀sán pupa àyàn kì í ṣe pé a pa nítorí pé ó jẹ́ kí ni o ò pè dán wallahu ta'ala alam kọ́lọ̀ fún alágbọ̀yé ọ̀rọ̀ rẹ̀ insha Allah ta'ala a máa tẹ̀síwájú ní ọ̀la nínú tíra yìí wọ́n sọ fún wa hukumu sahiri halil kitab àwọn tá a sọ yìí ni àwọn tí wọ́n jẹ́ mùsùlùmí o tó wá ń ṣe tó ń pidán tó ń sàṣeyàn tó àwọn tó jẹ́ mùsùlùmí pẹ̀lú ògùn ọlọ́run lọ́la a wá sọ kí ni ìdájọ́ tàwọn tí èè ṣe mùsùlùmí àwọn alòlè kìtàbù nàṣọ́rọ̀ àti yẹ̀wòdì bóyá wòlíì kan ni bóyá pásítọ̀ kan ni bóyá kìnnì kan ni rẹ́fúrẹ́nì ni fàdàlẹ́ lè wọ̀ èyí tí ìbá rí kò jẹ́ kí ni ìdájọ́ ẹ̀ tó bá jẹ̀bi ọ̀ràn wípé tàbí ẹ̀sùn pé ó pè dání ọlọ́run ó fún wa ní àgbọ́yé rẹ̀ gẹ́gẹ́ àdúrà tí mò ń tọrọ ọlọ́run kó dáàbò bò wá níbi àṣàsí àwọn alásàsí kó sì là wá níbi àṣàsí àwọn alásàsí àwọn tí wọ́n sì ti sàsí tó mú ọlọ́run kó bá ní fún wọn ní ìwòsàn pátápátá àwọn tí wọ́n wá àwa tá àti ìmọ̀ sàsí yàn ọlọ́run mọ̀ ṣe mọ̀ jẹ́ kó wa páwa náà fẹ́ ṣe bèlè pa ṣe àwọn tí wọ́n wà ní díẹ̀ tó yẹ pé tí wọ́n jókòó tì tí wọ́n wà mọ́ yánu ọlọ́run bá ní yí wọn lọ́kàn padà sí dáadáa torí pé òun ni máa yíyàn lọ́kàn a ní sọ pé ọlọ́run ó kó sínú ọlọ́run kì í kó síyàn nú o ṣùgbọ́n a máa yí ni lọ́kàn padà ọlọ́run bá lè yí wọn lọ́kàn padà sí dáadáa gbogbo àwọn táwọn náà dè mọ́lẹ̀ kí wọ́n lọ tù ọlọ́run ó ṣàánú wa allahumma inna nas'aluka al-huda wa tuqa wal afafa wal ghina allahumma ihdina wa saddidna rabbana atina fid وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وسلم تسليما كثيرا كثيرا والسلام عليكم ورحمة الله وبركاته